إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى حضر الصلاة على محمد صلى الله عليه وسلم عبد الله سبحانه وتعالى بقواني عليه عبد الله سبحانه وتعالى في بلد دادا أخوة كما في بلد قبر فوا قبر جنب القيامة عبد الله سبحانه وتعالى تشني فوا láti ṣe àwọn iṣẹ́ téèyàn máa fi rí ojú orí rẹ̀ àwọn nǹkan téèyàn máa ṣe ibi rí ìbínú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala abẹ́ ó yàwá ya àwọn nǹkan náà ọlọ́wọ́ bá kó fi ẹwà rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ ó ṣe gbogbo wa ní ọmọ àjẹ́nà èyí tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ láì ní gba àsìkò òun ni الجنة صفاتها والوارثون لها nípa aljanna kí ni ìròyìn rẹ̀ àti àwọn àwo ni wọ́n á jogun aljanna كلمتني الجنة الجنة إلي الأربعان أولاني جنة والأربعة منك كثني جنة أولاني حديقة ذات أشجار وأصمار أبوكو tó ṣe pé ó ní àwọn igi àti èso àwọn náà ní a ní oko alọ́pọ̀ oko tó ṣe pé àwọn oríṣiríṣi èso ló ń bẹ́ẹ̀bẹ́ eré ìlárúwá wá ń pè ní jannati wọ́n náà ń pè ní janna nítorí wípé wọ́n yọ látara kí nǹkan kó janna nǹkan tọ́lá ní nǹkan jánnà nǹkan yà ní sàtàrà ògbò so àwọn ijú tó ń bẹ nínú ọgbà àtàwọn èso wọ̀nyí tó ṣe pé wọ́n gbé mọ́ra wọn kò ní jẹ́ kí àwọn èèyàn lè máa rí èèyàn níbẹ̀ ìdílé wọ́n nítorí ẹ̀ ni àwọn lárúbáwá tí ń pe ọkọ̀ oko ní jánnà bíi àìjíríà náà jínà àwọn àrùjẹ̀nù wọ́n náà pè wọ́n ní jínà látara gbólóhùn jánà náà lórí pé kí ní àárín wọn alìmùhí òun ní pé gbólóhùn àìjánà òun náà ni àdínkọ́dún láti àṣìjárí wa àfìmáàrí òun ni ọgbà tó ṣe wípé ó kún fún ìjì àti àwọn oríṣiríṣi èso ìyẹn ní èdè lárúbáwá ṣùgbọ́n àlùjànnà tá a fẹ́ ká sọ̀rọ̀ pa rẹ̀ ní òní òun náà ni àlùjànnà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó palékè fún àwọn èèyàn kan àwọn àwọn olùyọ́lọ́wọ́ bá pa àlùjànnà tó palékè kalẹ̀ fún àwọn yìí kan tí a fún máa kà fúnra wa àwọn yìí ni àwọn tọ́gbé tó kalẹ̀ ni wọ́n pè ní alwarisun àwọn tí wọ́n á rẹ̀ láti àwọn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fún alé sí kalẹ̀ fún gbọ́lọ́wọ́ aljanna yìí a gbọ́dọ̀ gbọ́ yé ní nǹkan tó jọ yìí ti ayé kan báyìí nísìnyí kálùkù wà láàáfẹ́ ká ní ọgbogbo tó rí pé oríṣiríṣi èso oríṣiríṣi tí yóò mọ̀ bẹ́ẹ̀ tàbárí ní yóò mọ̀ bí ìkánná ọmọ ẹ̀yà wọ́n sọ fún mi láìpẹ́ yìí ìkánná àwọn ọmọ ẹ̀yà dáadáa àwọn ẹgbà wa kan tó ṣe pé ọkọ́lé àwọn bí àwọn oríṣiríṣi ìdí èso nǹkan kàmọ́ra wọn jọ sílẹ̀ so nígbà tí àwọn ẹ̀yà àríwá fífì tí wọn àwọn àlọ́ká àwọn èso kan àbí kàkàṣá so àwọn ròyìn ìtàwọn bí fún ọmọ àyàwó yìí ìpé ẹ̀wọ̀n jẹ fresh kí ní ìwà yìí àwọn kan tó ṣe pé àti rí ìrà lọ́jà nǹkan tí ó máa ṣòro gan ni àwọn kan fọ́ sórí àwọn aká àwọn alẹ́ jẹ́ ewébẹ̀ tuntun gbogbo àwọn ká tó láyá ìgbàlùmọ̀ èdè ayàrá mú pàtì nínú ilẹ̀ sára wọ́n fi ṣe ibi tí nǹkan sí wáyé tí wọ́n mú pàtì díẹ̀ ń tàfi kọ́lé sí pé inú ẹni pé òun rí àwọn fresh things òun rí jẹ yàtọ̀ báwọn àràkúra táńrà ní láwọn ọjà wa ni bó wá ní aljanna ọlọ́wọ́ ọba bó lóṣèríṣì tọ́mìnà bá ń dunú pé òun ní jánnà ráìsì nínú ọgbà òun sínú rẹ̀ lẹ́ dágùn tó ń ròyìn ẹ̀fáwọn èèyàn bó wà lẹ́ni tó ṣe rí ó bá jẹ́ lára àwọn àlùwàrí fóònù ìjẹ́nà àwọn tó jù bá ìjẹ́nà tí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala so eléyìí ó ń sọ fún wa wípé ẹ̀san ńlá òun ni ọgbà ìjẹ́nà ẹ̀san ńlá òun ni ìjẹ́nà tí ọlọ́wọ́ sí kalẹ̀ fún àwọn kan àbẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó kàwá àwọn ẹ̀yìn náà ṣùgbọ́n bí ọgbọ̀n kó wọ láyé ṣe òkú rí nífẹ̀ẹ́ ní káàkiri yìí sì gbogbo olówó kan lọ títí bóò ni olówó tó tún ní jù ń lọ bóò lòun á ṣe fíìlì tó náà bá ní wọ bàbá yìí tó tún jẹ́ ìlọ́po ìlọ́po orí ìtẹ́ ní káàkiri yìí ẹni kó tún lówó ju ẹnìyàn náà lọ bóò lòun ló ṣe tún fíìlì tí wọ́n gbẹ́lẹ́ ìta ẹni tó jẹ́ the richest man láyé tó ṣe ipò ní ọgbọ̀ oko tó ti ń gbin àwọn nǹkan tó ń jẹ́ tó ṣe pẹ́bẹ̀ náà ti ń kápú kò ṣe bá lọ rárá kúrà àwọn nǹkan tó fi fertilizer gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé àwọn nǹkan oríṣiríṣi tí ò bá mu náà fi ń gbìn sáà ń jẹ ilé ènìyàn máa dùn a lè kọ̀ kí ẹ̀rẹ̀ mọ́ ti tọ́lọ́wọ́ ọba ṣùgbọ́n àwọn ọ̀tàrà òun lè kọ̀ tó jẹ́ pé Abdullahi Abbas radiyallahu anhu ó ń sọ gẹ́gẹ́ máa fi jẹ́nà mímọ̀ àbìdúnra ilá أسماء التي ليس في الدنيا مما في الجنة إلا أثناء ليس في الدنيا مما في الجنة إلا أثناء التي إذن بلاي تنليج كما تصروا يكون بإنو الجنة كما ركوه إنو القرآن أبينو hadith anabuwa muhammad sallallahu alaihi wasallam wọn jọra wọn illa asma faqat aforúkọ nìkan tọ́lọ̀ bá ní nǹkan báyìí báyìí báyìí lẹ́nu àjẹ́nà orúkọ ló pa wọ́n pọ̀ torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹbú ṣe ń lẹ́nu hadith anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní bá ní àjẹ́ ìbáraú as-salihin ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اللهم أنا مخالفك الإسلام وإيوسيني ما لا عين رأت Ìtò ṣe pé ojú kan ò rí rí. Àti gbogbo ojú tó ń bẹ láyé yìí o, kò sí ojú kan tó rí lẹ́yìn anábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe ọlọ́mọba tó ṣe nírọ̀rùn fún láti rí àwọn kankan àbí anábì Adam alayhi salatu wa salam tó ń bẹ nínú ọgbà àjẹ́nà tí ọlọ́mọba subhanahu wa ta'ala kó ní kókóró ní ọgbà ìjẹ́mẹ́rin ṣùgbọ́n lẹ́yìn èyí ojú kan wò ní rí máa la ayé mara àti wàlá ọdún sọ́ni àti bẹ́ẹ̀ lè fi kan gbọ́rọ̀ ẹ̀ wàlá fàtọ́ra alákàlù lásàrí bẹ́ẹ̀ ni kò ṣe nǹkan tí ó ti rú yẹ ní ọkàn ẹ̀dọ́ ọlọ́run ọba kan àti gbúwọ̀ ti lè mọ òkú wọ́n ní ilé èso máa ìgbẹ̀ láti ẹ̀nà wọ́n ní irú kan máa ìgbẹ̀ láti ẹ̀nà máa rò pé olùtayé yìí orúkọ náà ló pa wọ́n pọ̀ orúkọ náà ló pa wọ́n pọ̀ lẹ́sọ̀ sí dúníà nínú ìjẹ́nà ìlà àmà àti orúkọ náà ní tí ó pa àwọn tó ń bẹ láyé pẹ̀lú tó ń bẹ ní aljanna ní tó ń pawọ́pọ̀ wọ́n bá ní ìkẹwàá orúkọ náà ló pawọ́pọ̀ kò ń ṣe pé bí títa yé ìṣe rí òun náà ní ìyẹn náà ṣe rí tábà ní káwò èèyàn kan ló sọ fún wa nífi pé ọgbà oko òun kékeré pé wọ́n ra ṣe sínú ọgbà ilé òun òun káwọn nǹkan tó fresh jẹ́ tó ṣe pé àwọn nǹkan ìgbà ah! tí a bá kọjú ọ̀nà tó ń bẹ ní Et que ìta ìpé ìjẹkújẹ ní ẹkẹ̀ndẹ̀ títí ẹ̀rọ ń sọ ní o bóòrò ní tẹ̀lò ní òṣèré bóòrò ní tẹ̀lò ní òṣèré àwọn nǹkan tó jẹ́ ìgbádùn ayé yìí àwọn èso ayé ìgbádùn ayé àjùlára lọ́gbẹ̀ káwọn àti ìsọ ìka afẹ́kọ̀ọ́ ìfẹ́ rẹ̀ mọ́ ìtì àjẹ́nìyà tó lè jẹ́ wípé ìgbádùn tó ń bẹ ní àjẹ́ náà nìyẹn nígbà àdìkọ̀ tí ẹ̀ máa ti di ayé nígbà yìí ṣùgbọ́n jẹ́ pé ọlọ́run bá ṣe pará wọ tààlà ó ní wàlá tààlẹ́mù nẹ́sùn náà ó fi alábomi kúrò ti ààyè jẹ́zá bima kanu ya'malu ẹ̀mí kan kò mọ nǹkan tó ṣe wípé ọlọ́run ọba pamọ́ fún wọn tó fi pamọ́ fún wọn níbi àwọn nǹkan tí máa ń mú ìtùtù ojú wá ó máa jẹ́ ẹ̀san èyí tí wọ́n bá ṣe níṣẹ́ ó máa jẹ́ ẹ̀san ìta bá ṣe níṣẹ́ fàlátà àlàmọ́nà sinimá ó fi ọlá omi kọ́rọ̀ tí a jẹba àbìmọ̀kánú ní àmàlù so àákàmà sọ náà ní ṣùgbọ́n ní pàápàá àwọn nǹkan kò sí ẹ̀mí kan tó ṣe kó mọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ló mọ̀ àti àwọn tí ó fún mọ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam díẹ̀ náà lọ́lọ́run ọba subhanahu ló jẹ́ tó sọ fún wa ní ọjọ́ kan nípa àwọn nǹkan tó ṣe pórí ọlọ́lọ́wọ́ bá fi àwọn ìgbádùn àlùjẹ́nà ọ̀hún á ní ọba mú pé nìkan ṣùgbọ́n torí pé àwọn ọmọ subhanahu wa ta'ala ó ní ojú àwọn àtàǹbẹ̀ láyé ní kò sí ojú kan tó rí nǹkan yẹn tó ló jẹ́ pé ìsọkúsọ táwọn mímọ̀ sọ fún àwọn tí wọ́n ń wọn ní ṣe a ní ọtí tó mú yìí ọtí àjẹ́nà ọtí àjẹ́nà kọ́ ló mú ọtí ayé mẹ́rin ṣùgbọ́n tó mọ̀ fún lè fi káwọn èèyàn rógá òní tó ń sọ ipé ọtí tó ń lè ọjọ́ ìjẹ́nà ẹ̀ wọ́n àti ṣe ọtí tó wà ládùúgbò náà nẹgbẹ́ wá fún oníṣọ́tí àìjẹ́nà ṣé ọtí tẹ́ ń bẹnu àìjẹ́nà bẹ́ẹ̀ ni ó ń bẹnu àìjẹ́nà هي أنهار من ماء غير أسير àpèjú àjẹ́nà tí ọlọ́wọ́ ọba tí ó promise àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ ọba àkọ́kọ́ náà àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ ọba ni wọ́n ní àjẹ́nà تلك الجنة نورث من عبادنا من كان تقيا ọlọ́wọ́ ní àjẹ́nà yẹn àwọn tó ṣe pé ààjẹ kan wọ̀ ọ́ bí ìbàdínà nínú àwọn ẹrú wa ọ̀run ni máa ń ká nàìjíríà ẹni tó bá jẹ́ olùfáyọ̀ ọlọ́run ọba sílẹ̀ là ń pè ní olùfáyọ̀ ọlọ́run ọba tààlà ó ń ṣe àwọn nǹkan ọ̀yẹ́ nítorí tó ń wojú lọ́rọ̀ ọba ó ń jìnà sí àwọn nǹkan tán ní kó jìnà sí nítorí tó ń sá fún ìbínú ọlọ́run ọba àádọ́wọ́ inú dákì ẹni tó jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba nìyẹn tilka jannatu nurifu min ibadina man kana àwọn kan wọn ọba ní kí a mọ̀ ṣe lẹ́yìn òun ti ń lúwẹ̀ẹ́ tiẹ̀ ìtọ́lọ́wọ́ bá akọ́pa láìpẹ́ ó gbèrú sílẹ̀ ọwá ní àwọn ọlọ́mọ àlùjẹ́mìnà kámọ̀ kó wé ní ẹ̀ ń tẹ̀rẹ̀ ẹ̀ní ẹni tí ó jọ máa àlùjẹ́mìnà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó parí sí kalẹ̀ fún wa ẹni مثل الجنة التي يحب المتقون في أنهار ní máì lórí àti àwọn odò tó ṣe pé omi odò omi ni ṣùgbọ́n omi yẹn omi tó ń sàn ni ní máì lórí àti òǹgbẹ̀ǹgbẹ̀ ọlá ti gbọ́ omi mọ́rọ̀ pé omi tó ń gbé síwájú lè yí ń sọ omi lè yàwó láwọn tí ti ẹ̀yẹ wọ́n fi rọ́ sínú ẹ̀ ó fi special ju onílẹ̀ lọ́nà àwọn náà láwọn tí tí ẹ̀ ó special ju omi kànga lọ àti lẹ́ẹ̀bẹ́ lọ omi táàkùtà ń wọn náà láwọn tí tí omi tó ní àkọsọ mi omi àlùjànnà àti omi ayé òru kan náà ló pa ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn صلى سبحانه وتعالى قل مثل الجنة التي إلى المتقون في أنهار من ماء غير آثم بكنا وأنهار من آه وأنهار من خمر بكنا أنهار أهوار أدو تشكر جاس في خمره لذة للشاربين إذا جاء كان بفوع مسيومه tó jẹ́ títí agbègbè fún àwọn tí ó mọ̀ ní bífọ́ àyẹ̀wò لم يتغير طعمه قدم فجأة في ورا لم يتغير طعمه فشكت تسكي الجيج ورا أنت تبارا ميكي ليسي قالوا táà bá dáàbò bó ẹ̀ dáadáa kó tó di obi ọjọ́ kéjì kẹjìlọ́yẹ. ó gbó ní anytime bí wọ́n máa mú ṣòkó ṣe pé wàrà díẹ̀ kọ́ anhar àwọn odò tó jẹ́ ti ti wàrà ní kò sí pé kò tó bó bá ṣe fẹ́ sí ní òun ló ṣe máa rí wọn so anhar min hamrin odò àwọn odò tó jẹ́ ti tọ́tí ìlànà tí ní ṣáàrì tó ṣe báwọn ká máa mú yóò mọ̀ jẹ́ nǹkan bá mi fún wa hari min asali musafa bákan náà odò títí oyin tó ṣe tó píọ̀ dáadáa ẹ̀tọ̀ sí àwọn oyin tó ṣe tó àwọn pàǹtí kankan àti kó sínú rẹ̀ jẹmọ́ ìtara wọ àwọn kẹtàkàkà lẹ̀ yìí ẹni tó gbogbo láyé ó mú ni òpí ẹ̀ yóò lọ mú àwọn omi ó ṣe pé wọ́n ti sínú bọ́ọ̀tù báyìí yóò kó ìdílé òfin ẹ̀ náà nìyẹn gbà ní àtúmọ̀ ń para wa lé ìfẹ́ mọ̀ ní náà ni ó mú wa ta ní orí gbogbo ẹ̀ ní ti ó lọ sí èjì kan nìkan èké Coca-Cola tí wà rà ní ọdún ti ní àdúgbò rẹ̀ ní ìtìrì yẹn ọlẹ́gbọ́n 150 orí ike coca-cola kẹ́kẹ́ náà ní ẹ́ the same ike coca-cola tó lọ́ra ní wọ́n fìtì ládùúgbò rẹ̀ òun náà ń lọ́ra ní ìtì ní 1500 ní hòtẹ́ẹ̀lì kan wà ní mọ́kà ní ẹgbẹ̀rẹ̀ mọ́ṣáláṣí tí àwọn alálàájí wọ́n dé sí àwọn ń bọ̀ láti ìná ní láti ààkì àmbọ̀ pẹ̀lú èèyàn kan sẹ́yìn yọ́ sọ pé ah, kí n jẹ́ kí àwọ̀jọ níbẹ̀ tẹ́rẹ́ mi gẹ́gẹ́ bí àfáà tó gáyì àwọn èèyàn fún ààkì lára àwọn tó ń wá ṣe àìsìnkọ̀ lọ́wọ́ rẹ̀ ni tó wá wò pé ah, àbá ẹ̀sìn ìlú bí wọn kọ́ ìkọ́mọ́ wọn sí à ẹgbẹ́ káàkiri ẹ̀rọ ṣe kẹ́kẹ́ nígbà rí kọ́lórí pé àwọ̀ òtẹ́ẹ̀lì wa lọ ni aláwọ̀lẹ̀ nígbà tá a wọ́ bẹ̀rẹ̀ ní nígbà yí o ọ̀rọ̀ tí mo sọ yìí àti ilé lọ́dún mẹ́wàá ó fẹ́ jẹun ó kéré jù ẹni tí ìwé onye sí ìyá ya yẹ́ o oní ètò wọn pè orí fún ṣùgbọ́n òòlè san ìtàn pè fún ẹ̀yẹ òòlè san anything less than 50 ringa kúrò níbẹ̀ ẹ̀yẹ wọ́n wò pé òní ah, táàmù lẹ́gbẹ̀ẹ́ tí máa gbọ́ sí ṣọ́ọ̀bù kan lẹ́gbẹ̀ẹ́ ilé ta dé sí mi gẹ́gẹ́ fẹ́ mú ní 50 riyal wọ́n lè sọ pé mi yẹ 10 riyal ni ṣùgbọ́n ò lè tàn 10 riyal ni ẹ̀wọ̀lú àmà tí wà jẹ 50 riyal lórí pé lọ́rẹ̀ wọ́n ò lè ṣe kí ò lè tàn less than 50 riyal tó lẹ́ ìsẹ́mù ni náà ìsẹ́mù ni sọ́rọ̀ ọba subhanahu wa ta'ala omi tó parí kẹkàlẹ̀ fún ìmọ̀ àjẹ́mẹ́ ni ó yàtọ̀ sí omi ayé jì máwù máwù pa wọ́n pọ̀ ṣùgbọ́n máwù ju máwù lọ bẹ́ẹ̀ náà ni ti wàrà bẹ́ẹ̀ ni ti ti ẹyin bẹ́ẹ̀ ni ti ti ọtí so láyé lúgbà ní ìkòtẹ́ni tí ó ń gbóni ṣọ̀fà nínú wa àmúni olóró ní ẹ́ tálíkà ní ẹ̀rọ òun mú ni olùwàmọ́sọ pé omi tèmi kíláàsì ó lè sọ yẹn ó lè jẹ́ omi tó tó wà kíláàsì tó tọ́ ó lè jẹ́ pé èyí náà gbogbo ẹ̀ àìlẹ́kọ́ níbi ẹni tó kọ́ ilé sórí lẹ́yìn àtẹ́yìn tó lọ kọ́lé sí vi orí ilẹ̀ kan náà náà jọ kọ́lé sí àwọn kẹ́kẹ́ lọ kíláàsì ara wọn sí ibẹ̀ yẹn èmi àdìkọ́ náà wọ́n wájọ́ ń sọ̀rọ̀ ní ìgbẹ̀ta ọ̀ṣọ́ wọ́n wá ní à lómi ṣe ń dàmú àwọn ẹ̀ lágbọn nígbà yìí náà ló àwọn ọlọ́pọ̀lọ́ ìlú ẹ̀ wọ́n lè ṣe kíláàsì àwọn ọgbọ́n pẹ́lú fún ẹ̀ lówó lẹ́rẹ̀ náà wọn kára òkè ilẹ̀ ẹ̀rà náà gbogbo orígbà yìí so yìí nìsín artificial kìíní bẹ́ẹ̀ nígbà ní ó lè tún ti omi wọn ju bí omi ní ìyẹ̀rí lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ àlè fi owó ní àjẹ́ náà ṣùgbọ́n kò sí bí wọ́n lè lówó tó láyé táwa tó ní òun ìdíkẹ́ni omi yóò mú mi so inú àjẹ́nà náà a máa mú mi ṣùgbọ́n omi yẹn yàtọ̀ síra wọn àálà mú milk a mú wàrà lómi àní bí mo ti lè rí fresh milk fẹ́ ìṣẹ́ ìgbàlára mọ̀ yù ẹ́ yóò dàmú àti bóyá pé kí wọ́n fi mọ̀ lù ní ilé ilẹ̀ ẹlòmí àní ìgbòmílẹ̀ ti bá mìíràn wàrà ràǹkúní gbogbo kó wà mẹ́sísínà ló dámú lọ mo mìí ẹ̀kẹ́tẹ́ kó bá bá ra ọ̀rọ̀ àrà nkú mìí tó bá rà dé wọ́n má bá rà dé láti jìnà ní o ní Saudi wọ́n bá rọ̀rọ̀ àwá tí a pọ̀ wọ́n wá fi àìsì yìí kìnìẹ̀nì àti sínú inú àìsì ni wọ́n á sí torí kó wọ́n bá àbàjẹ́ a máa mú díẹ̀ díẹ̀ tẹ ìkúrò mẹ́rin ṣùgbọ́n wọ́n protest ẹ̀ pẹ̀lú àìsàn láti ìgbà tí ń gbé bọ̀ wá ṣòro náà ti gbé sínú kí ní bá gbé dé hòtẹ́ẹ̀lì tó wà bọ́tí bá di john green kí á wá ọ̀rọ̀ mi ní adẹ̀mọ̀ wá lẹ́sẹ̀kẹsẹ̀ ṣọtẹ́ẹ̀ náà ní oyin àní ìdí ẹ̀ mọ́kànlọ́pọ̀ ṣe ní tọ́lọ́wọ́ ẹlòmíì tó ń jalè láyé káwọ̀ yìí tó ń jalè tó ń pa àwọn èèyàn lẹ́kún owó tó ń jí owó tó ń kó àwọn tó ń pa lẹ́kún owó tó ń gbà lọ wọn èyí ní ìpínlẹ̀ ọ̀dọ̀ ṣe ẹ jẹ́ ká wò dáadáa nǹkan méjì náà ni èsì àti bẹ̀rù àti obìnrin tó kò wọ́pù ẹ̀wọ̀n mọ́ta àwọn èèyàn tó ń pa èèyàn lẹ́kún káàkiri àbẹ́ni tó ń kó owó jẹ́ kí mọ̀ fún oúnjẹ ṣe yóò fi gbóbi tó bá fi gbóbi nígbà kí lóbi yóò fi ra góòdù tó bá ra góòdù ńkọ́ yóò fi rẹ̀ sílé ìjọ tó bá kú ó tẹ̀lé àmì so yóò dẹ̀ torí pé òun fẹ́ bóbìnrin láṣepọ̀ yóò pa àmọ́ iye àwọn èèyàn lẹ́kún lọ́wọ́ yóò torí pé kí ni òun fẹ́ gbádùn ara òun yóò pa àwọn èèyàn lẹ́kú lọ kí ló fi gbádùn ara rẹ̀ yóò dálẹ̀ rẹpẹtẹ yóò rọ̀ sí rẹkẹrẹkẹ ìgbà tó bá mú ọtí yẹn tán yóò bẹ̀rẹ̀ sí wọn ríra ní nǹkan bí ìjẹ́ ìrìn ọ̀ṣọ́ mo pàdé bàbá kan bí kan báyìí wọ́n sọ ó ní ọlọ́run ṣe ṣàmì pé covid yìí òun ló gbọ́ sílẹ̀ náà gbogbo tilẹ̀ pé òun máa ń mu ìgò márùn-ún lójúmọ́ ìgò márùn-ún every day ìgò márùn-ún márùn-ún wọ́n sọ bó ṣe graduate kúrò ní ìran tí kan bọ́ sí ìran mi pé ní ohun ìkan ọmọ ọmọ orí délé ìkò kílẹ̀ dáadáa so ohun graduate kúrò ní ẹ̀ gbára sọ́rí tó máa mú oríṣìí mọ́kọ́ dúdú orin tó kó padà bá lẹ́nu orin covid àtìgbà tí covid ti bẹ̀rẹ̀ tí wọ́n kúròsì gbogbo kiri bá so ìgbà tó máa padà yá ní ìpínlẹ̀ ti kúrò lára wọn so wọn padà lè lọ sí klọ́ọ̀bù kìíní Island klọ́ọ̀bù ó dárúkú mọ́ klọ́ọ̀bù táwọn tí wọ́n wá jù wá ṣe fàájì títí di kan bí aago mọ́kànlá lẹ́rọ aṣọ máa bọ̀ wá wọ́n wo kó gbádùn ayé rẹ̀ nígbà tó ṣe gbogbo tó ṣe bọ̀pọ̀lọ́ ọba subhanahu wa ta'ala olúwa nàárì ní hamri nàdẹ́tì ní ṣàrùn ọtí ń bẹ fún àwọn tó bá wọ àjẹ́nà ọtí láyé sọ gbàrú na fi ha wọ́n láwọn sọ fún kò sí pé àwọn orí ń fọ́ wa àbí àwọn ń ríra ọjọ́ ìtàlùjẹ́ yàtọ̀ sí ẹ̀ ṣogbogbo ẹni lẹ́gbàgbọ́n ayé yìí tó ń ṣe gìrìgìrì káàkiri tó ló fẹ́ láyé ọ̀rẹ́ mùsùn ọtí tó dájọ́ tí ayé yìí lọ́nà ó ń bẹ lọ́jọ́nà ó fẹ́ orí orí tó dájọ́ ayé yìí lọ ti ayé yìí lọ ó ń bẹ lọ́jọ́nà ó fẹ́ wàrà wàrà tó dájọ́ gbogbo wàrà tẹ́ẹ̀mù láyé ó ń bẹ lọ́jọ́nà ó fẹ́ oyin oyin tó dá àbíta èyí ọ̀dẹ̀ àjẹ́nà bẹ́ẹ̀ yẹ́bí ń tàà sọ́kẹ́ lórí ń pa àwọn èèyàn lẹ́kùn nítorí obìnrin yìí náà ni obìnrin tó dáa ju obìnrin ayé yìí lọ wọ́n bẹ̀ ní àjẹ́nà tọ́lọ́ wọn bá ti pa lókè kalẹ̀ fún àwọn tí olókun ọ̀tẹ́yà kẹ́ tí ó máa bẹ̀rọ gbére nínú wa ṣùgbọ́n àtàlà jùgbó sí àìyíṣùn ìtò súnmọ́ olùkàwọn àfihàn ọgọ́rùn ọdún òmìnirẹ̀ kan ní wá lórí rẹ̀ ìtò súnmọ́ jùlọ ọgọ́rùn ọdún òmìnirẹ̀ kan náà àtàjẹ́kù lórí rẹ̀ gbogbo ìgbádùn ayé ìgbádùn ayé obìnrin gbogbo ẹ̀mọ́ràn والثمانية قال وإن الدار الآخرة لا هي الحيوان لو كانوا يعلمون الآخرة القيامة وممكن كان الشيطان يلمه سجدة ثم ike القيامة gẹ́gẹ́ ní ṣe ní àwọn náà máa ń ṣiṣẹ́ fún àwọn àwọn àwọn tó ṣe tí wọ́n mọ̀ pẹ̀ láṣẹ ọlọ́run ìtọ́lọ́n bá pa láṣẹ wọn ó ṣe èyí tó bá ní káwọn èèyàn jìnà sí wọn ó jìnà sí àwọn tó ṣe pé ayé mi nìkan làwọn wà mẹ́yà wọ́n máa wò wọ́n bí òkùnrin wọ́n máa wò wọ́n bí ọ̀gbẹ́ ah! àwọn eléyìí ayé táwà yìí àjẹ́mà ló jẹ́ kéde sígbẹ́ ẹ̀yẹ́ ni wọ̀jẹ́ lókè kàfẹ́ bí ẹ̀wọ̀n ló jẹ́ fún mi torí pé mo mú sí mọ́ta tẹ́tẹ́ mọ́ṣe ìgbìmọ̀ mọ́jàlè mọ́gbowó èdè mọ́gbà bẹ́ẹ̀lù mọ́wòrò púpọ̀ lọ́lọ́wọ́lá mọ́ṣẹ́lẹ́ tó dàbí gbà tó ṣe pé wọ́n de ẹni tó jẹ́ mùmínì ni àdúnyá sẹ́gbẹ̀ mọ́mí wọ̀ jẹ́ nọ́fíìkà díẹ̀ wọ̀n ló ṣe jẹ́ fún mùmínì wọ́n kẹfẹ́ rí ti ọ̀ràn yẹn ń fẹ́ ayédà ẹgbẹ́jà lùtẹ́ náà bó omi ó mu tí lọ ó ṣe dùnà lọ ó ń ta tẹ́tẹ́ ó ń gbowó èlé lọ ó ń jalè lọ ó ń bàtà àwọn èèyàn jẹ́ ó ń tẹ̀lé àwọn èèyàn ṣòfò wọ́n ní ní pẹ́kí òun gbádùn tó rí so aljanna ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ fáwọn tí ó jogún ẹ̀ láwọn tó bá jẹ́ olùkáyọ̀ ọlọ́wọ́ bá àwọn tó bá jẹ́ olùkáyọ̀ ọlọ́wọ́ bá àwọn làwọn tí wọ́n jogún aljanna ọlọ́wọ́ bá kó kàwá fún ara wọn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ ìròyìn àjẹ́nà yìí ní àwọn àyà tó pọ̀ ẹ̀ṣùgbọ́ àtòlè mọ́gbà wá láti máa sọ̀rọ̀ tí ó jẹ́ ìròyìn àjẹ́nà lẹ́la nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam òun jẹ́ ìròyìn àjẹ́nà ní láti máa ṣàlàyé wọn شنو قالوا الجنة اكلل اكلل هو أعطاني الجنة درجات اكلل نبوى محمد صلى الله عليه وسلم قل الجنة مئة درجة وفي رواية إن في الجنة مئة درجة الجنة يعني ìpele rẹ̀ 100 ni àbí ìpele 100 ọgbẹ̀nù aljanna kò sí pé ọlọ́wọ́ bá padé sí kalẹ̀ fún ìlú jàrìdí ìnáwó mọ̀jàrìdú tẹ́ ṣe jihad sí ojú ọmọ ọlọ́wọ́ wà anábi sallallahu alaihi kámọ̀ wípé àláhà èyí tó jẹ́ òkè pátápátá òun alfẹ̀dáwò òun ló jẹ́ pátápátá فوقه عرش الرحمن òkè alifokausi alára ṣe ọlọ́wọ́ ọba ọba àjọkí ayé òun ló ń bẹ láti bẹ bẹ́ẹ̀ ni kò fẹ́ jẹ́ anharu arba àwọn odò ìran odò mẹ́rin tá a sọ yìí àti bẹ́ẹ̀ ni wọ́n ti ní sí ọ̀la àpàlà àwọn odò yìí anharu ní máa ń bẹ̀rẹ̀ àti anharu ní لبن لم يتغير طعمه أنهار من خمر لذة للشاربين أنهار من عسل مصفى ìhò òdòdó lẹ́yìn àwọn ọ̀nà bẹ́rẹ̀ rí yìí láti bí òkè yẹn ìṣẹ́jọ́ àrùn púpà ìrìnwọ́n ti wá so yí tó gájù òun الفردوس فنبوى محمد صلى الله عليه وسلم وإذا سألتم الله فاسألوه الفردوس كما ترى رب العلماء ترى الفردوس هو لي أعلى الجنة وأوسطها هو لي بج هو لي بجي بج سؤال درجات مين نعم به النبي صلى الله عليه وسلم كابو ما بين درجتين كما بين السماء والأرض gáàpù tó ń bẹ láàrin dáràjà kan sí dáràjà kejì bí gáàpù tó ń bẹ láàrin sánmà àtìlẹyìn nínú hadithi kan wọ́n ti gbogbo àwọn tó ń bẹ lórí ilẹ̀ sánmà wà ní ìstẹ́ẹ̀pù kan yóò akọmọdé ti gbogbo wọn pátápátá stẹ́ẹ̀pù kan ní àwọn stẹ́ẹ̀pù lẹ́yìn yóò akọmọdé ti gbogbo wọn ṣùgbọ́n lọ́wọ́ bá ó ṣe ní gàràgàrà so ó lọ bí ìgbà tí ẹkọ ilé tó wá ṣe ilé yẹn kí ni torí ṣùgbọ́n ká ní àwògáàpù tó bẹ láàrin first story àti second story ẹwà òtẹ̀ jẹ́nà wọ́n ní bí wọ́n lè yẹ sàmáyí wọ̀lfàṣ náà ó fẹ́ ọlọ́gbàtòwà fọ́ríró ìlànà fíràtí ní rọ̀bìkú wọ̀jẹ́nẹ̀tí àádọ́ àfẹ́máwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́dẹ́tì olùmọ̀tàkìlì wọ́n ni ẹ̀sẹ̀ lápá ń tètè ìlànà fíràtí ní rọ̀bìkú lọ sí bí àforíjì lọ́dọ̀ ọlọ́ọ̀bá yìí wọ̀jẹ́nẹ̀tì àti àlùjẹ́nà kan tó ṣe pé àádọ́ fífẹ́ rẹ̀ ní samáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ في فكرة صنعة الليل وعدك المتقين مش هيدي هفع ليس كاليسو او المتقون كيف إيه الله ما يتقين تلك الجنة نورث من عبادنا من كان تقيا وصارعوا الى مغفرة من ربكم وجنة ارض السماوات والارض وعدت للمتقين فإن جاءك إن شاء متقي قولوا فاي ولا مبا وشو ما الجنة أن كان عند متقي قل أنت شيء شيء ولا مبا قل شيء ما شيء ولا مبا قل شيء متقين فإن كان فاي ولا مبا أن يكون هو الجنة سيدك الله سبحانه وتعالى يقول فقد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشرون ما تدعي قرباني أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم في آخر الدنيا هم tí wọ́n تشكوا ما tó ṣe kí wọ́n máa bẹ́ẹ̀ ìjìnà sí ìkẹkínkan so àwọn tẹ́jàwọn ẹni ọlọ́run ọba fọ́jọ́lù páyọ ọlọ́run ọba wọ́n a máa ṣe tí ọlọ́run ọba paláṣẹ wọ́n a máa jìnà sí tí ọlọ́run ọba tó bá ní kẹjìnà sí aljanna ta ń sọ yìí ta ní dàrájáàtì ní bí ìgbà tí ẹ̀kọ́ ilé torí ìsù òun náà ṣe wà lórí ara wọn lọ a ní nǹkan tó fẹ́ yìí ṣùgbọ́n géètì mẹ́jọ òun ló wọ̀ géètì mẹ́jọ òun ló wọ̀ ṣe ló jẹ́ pé àmúpọ́tàwà fáàmù ń kà fún wa wájú inú Ramadan tàbí ń sọ̀rọ̀ ń pa àwẹ̀ yìí فإن في الجنة بابا يقال له ريان كيتي كم بين الجنة تنتهي ريان كشكي يدخل منه الصائمون àwọn àgbàwẹ̀ nìkan ni wọ́n ṣe fún ṣe àwọn ìwẹ́pọ̀ fi ń bá rẹ̀ ní ẹ̀ẹ̀ àwọn kan bẹ́ tó ṣe pé àwẹ̀ gbígbà ó rọ̀ wọ́n lọ́rùn ju ẹni ìjọsìn lọ so bẹ́ẹ̀ náà ni irun yóò ní géètì tí ẹ̀ yàtọ̀ sí òun ọ̀rọ̀ yẹn ẹnu ní iná fílà ní ọ̀rọ̀ ọlọ́run eléyìí náà ó tún ní géètì tí ẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so géètì yìí ó tó ní mẹ́jọ lórí jẹ́ wípé لما واحد يفكر مين أنا مش والله فينا أنت واشي بأنت واجي واجي أن تذهب لو أبواب الجنة الثمانية موش جيت الجنة نتيجة قالتنا يدخل من أي أشياء شو وما الجنة تو أن يوجد so darajat ye ko chuma ge ko wo aljanna géètì mẹ́jọ iná géètì méje ní títí láàtàbọ̀ aṣọ àbúwábí lẹ́kùnlé máa lè ní yóò lọ́pù iná géètì méje tí ẹ̀ ṣùgbọ́n àlùjànnà ó ní dàrájà ló jẹ́ pé àníbà Muhammad sallallahu alaihi wasallam إلا الظل إلى القيامة يقال لصاحب القرآن هم وصفني أم قرآني هم قرآني sọ ní ká alkùránì tí kùránì jẹ́ evidence kéèsì wa àti kùránì kó á ah, òun ló jẹ́ ìtakò tó bá jẹ́ gbogbo ìyàmà irú ẹ̀bẹ́ wọn ń pè ní sọ́hìbù kùránì aláwùkùránì kan yẹn sọ́hìbù kùránì aláwùkùránì òun tó ṣe pé ìtọ́nà wọn bá kalẹ́ṣẹ́ nínú alkùránì ohun iṣẹ́ ìtànìtọ́lá fún kalẹ́ṣẹ́ ohun iṣẹ́ ìtọ́nà wọn bá kọ̀ fún wọn ní alkùránì ó jìnà sí ó tún rárá ìràbà ó ha sórí ohun tó ń jẹ náà kò rán iṣẹ́ ìfọ́nà bá ní ká jìnà sí náà kò rán ohun jìnà sí àlàyé àníbọ̀ Muhammad aláàtàn ó mú iṣẹ́ ó jìnà sí tó ní ká jìnà sí sáhìlù Qur'an wọ́n wà sọ fún sáhìlù Qur'an ike ikra wartaqi ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها bó ṣe máa ń ka kùránì láyé pẹ̀lú ohun tó dún yẹn náà ni wọ́n lè máa ka lọ mọ́ gbogbo lọ mọ́ gbọ́n jẹ́nà lọ kíkà ọ̀tẹ́kì mọ́ gbọ́n jẹ́nà lọ ọ̀rọ̀ tí máa farabalẹ̀ ka bó ṣe ka yẹn máa tún fẹ́ ọ̀rọ̀ tí fi dún yẹn bó ṣe máa ń ka pẹ̀lú ìfarabalẹ̀ nígbà tó ń bẹ̀ láyé fa iná mọ̀ nílàkà ibi tó ń lọ gẹ̀gẹ̀ عند آخر آية تقرأه نتي لا تفاسقوا بكا أما فاني لأدرس نتكي الجنة درجات سلوجت والعبان والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان الحق نديم ذريتهم وما ألتنا من أملهم إن شئت ọlọ́run ní àwọn tán gbọ́rọ̀ gbogbo táwọn ọmọ wọn náà tí wá tẹ̀lé wọn pẹ̀lú ìgbàgbọ́ alhákínábì yìí gbogbo ìyàtọ̀ àwọn ọmọ wọn àádàrọ̀ pọ̀ àti a ẹ̀lẹ́gbẹ́ sápọ̀kọ̀ àwọn ọmọ wọn náà látara pé kí ọmọ mùmìnì ni bàbá náà mùmìnì ni ṣùgbọ́n bàbá ju ọmọ lọ ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ mọ́ ríra wọn ọlọ́run bá ní kí ni alhákínábì yìí لم يسمعوا وما علمنا من عمل من شيء sọ gbogbo eléyìí ó ń tọ́ka sí wípé àjẹ́nà dàrájá sí ṣùgbọ́n kàtà gbọ́dọ̀ máa rántí òní pé kí aláwọ̀ bá ní àdájú ìbáradí àtọ́lì ìṣẹ́yìnà máa ń dá àìmọ̀ ráàtì wọ̀lá údúnú sẹ̀ríhàtì wọ̀lá haqqu ala bashari ala qalbi bashari nígbà ń palẹ́ sí kalẹ̀ fún àwọn ẹrú mùtọ́jẹ́ ní rí ojú òyìnbó ẹ̀rí ètí ò gbọ́rú ẹ̀rí bẹ́ẹ̀ ni ọkàn kan ò lè imagine rẹ̀ tó gbọ́ àwọn kátàkẹ́ sọ ọtí ni omi ni oyin ni wàrà ni orúkọ ló pa wọn pọ̀ ó yàtọ̀ síra wọn ẹni tó mú ti ayé sọ́pù ọtí mú tó bá mú náà ó sì padà kú náà ni ẹ̀mọ́sọ̀lá ẹ̀pẹ́ ni tí ó bá fi lè mú ọtí ní oníwé yọ̀bẹ́ lábí ṣábà á kò ní mú yóò mọ̀ kíyàmà tó bá jẹ́ lè kíyàmà bákanáà nínú àdífì ní oníkánà haqqan an yasi'a so yóò ma jẹ́ pé kí ni ọyún àwọn ará náà ni wọ́n ma fún àti ẹni tó ṣe pé ó mú ọtí tí ó túbá kúrò mẹ́ tó tó kú sọ tí ayé ẹni tó mú yóò jíyà kò tún ní mú tó wà ní jọ́nà ìlànà ìyáma nínú àdífì kan ìwà ìdákọ̀dà ìjọ́nà wọ́n bá wà ìjọ́nà wọ́n ṣe lérò tó tó kúmọ̀rọ̀ sí ìrìn tó yóò rí lára wọn bá tó ń gbárí èrè pé ó mú sí láyé rí ìyẹ́ tó bá ṣe àwọn iṣẹ́ ìjọsìn yóò kú lára ọ ṣùgbọ́n pé ó mú sí láyé bí wọn ní jẹ́ kó mú láti àmà sọ̀rọ̀ jẹ́ gbogbo àwọn nǹkan tí à ń wò láwọn ìgbádùn ayé tí ó ni wọ́n as compared to ti ti sọ́lọ́wọ́ bá tó kalé sí kalẹ̀ sí fún àwọn olùpáyà rẹ̀ so ó pàtàkì ó ṣe wípé kí átẹ̀lé àṣọ ọlọ́mọba kájínà sí nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí a òṣèlú ọlọ́mọba subhanahu wa ta'ala قل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون هذا سقول ربنا الله الله لهم تتوى تنشي ثم استقاموا أوجوا ديدي أوجوا ديدي tó déédé ètò pàtàkì ni ó náà ní káṣí tọ́nà ọba ní káṣí kájí mẹ́sẹ̀ tọ́nà ọba ní kájí ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا وما بيقول لا يي àwọn mọ̀láíkà ó máa bá wọn ṣe látọ̀kà ọmọ bẹ̀rù ibi tí ẹ ti ṣiṣẹ́ rẹ̀ lẹ̀ wá ṣúrú ló jẹ́mẹ́ ti lẹ́kí kún tó ń tó àdúrù ẹ máa dunú pẹ̀lú alìjẹ́mẹ́ bọ́lọ́wọ́ bá fi ṣe àwa ni ọ̀rẹ́ yín àwa làwa wà pẹ̀lú yín láyé ìjọ́ ìgbẹ̀lẹ̀ àti àmì náà أسمى بطلون ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون تبدو الجنة أون كتبني صبات الشيخ هنش تسكت هما يبدك تسكت هل تسكت هل تسكت هل تسكت bó ṣe ro lọ́kàn yẹn náà ni ó ṣe kí ní ọmọ rí lẹ́sẹ̀kẹsẹ̀ àtàǹbà míì olówó tí ó kó lówó tó ìgbàká òwújẹ láàrin bí ìṣẹ́jú mélòó kan ilé òtún ní ìlú jẹmọ́ ọkànlá ti change bí akán tó prepare rẹ̀ ó قال الله سبحانه وتعالى قل وذللت كتوفها تذليلا ذللت كتوفها تذليلا هو يقول يعني ومو جذل كما رجع تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير أما من مو مجرفون بقبوبة بآنية من فضة àwọn kọ́ọ̀sì tó jẹ́ kọ́ọ̀sì fàdákà olóògbé ló kọ́ọ̀bù fàdákà mọ́ láyé nílá tó ló jẹ́ pé kò kí ẹ̀ tọ́ káfí kọ́ọ̀bù fàdákà mọ́ àti kọ́ọ̀bù gold abọ́ gold kò tọ́ kí yẹn ṣe láyé nílá tó ń bọ́ jẹ́ pé fàdákà tá ń sọ àti góòlù tá ń sọ kó ṣe lùtà sí àmọ́ kó jọra wọn فقروا قنادك طهامه والطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواربها حمد الله يطلب رب النور من فضة قد دروء تقديرا فشفه ما نسعي بتصدق وأكواب كانت قوارب قوارب قد دروء تقديرا ويسقون فيها من كأس كان مزاجها زنجبيلا أين في تسمى سلسبيلا ويطوف عليهم الجان مخلدون أولاني أمام ركيكي ثم يخدم الجنة أولاني ونشي بويسي أولا الجنة أولا أعطاكني أمام ركيكي تكون ككيكي ويطوف عليه الإبدال المخلدون إذا رأيتهم أم إستهم لؤلؤا تنصرا صوباري هو ما هو من يوش أفران هو يعني لون لون أما فاهميني إذا رأيتهم أم لؤلؤا منصورا تبارا وما الجنة يعني لون لون وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا ètò máa rí òun náà ìgbádùn gbogbo ìkẹ̀kẹ̀ríra ọba tó tó ní ààrẹ òṣìyà àbùsùn lùkín kúrò من فضة وسقاهم ربهم شرابا طهورا aṣọ tí wọ́n máa wọ̀ aṣọ àlàrí aṣọ àríyí aṣọ tí wọ́n máa wọ̀ dama ẹni tó ń gbádùn ká ní olówó kan kí wọ́n fi ṣòwò tó ṣe kó lójú ilé lọ ká máa ti sọ wípé orúkọ ló pa wọ́n pọ̀ ìyàtọ̀ ń bẹ bẹ́ẹ̀ tó ṣe fi tẹ́lẹ̀ aṣọ àríyìn wọ́hálù àsáàrùra mi tó ń bọ̀ bákan náà tó bá rí jọ́ ń àwọn ọmọ ìjẹ́nà owó máa ṣe ẹ̀ṣọ́ láyé bíbà á lè káwọn ọkùnrin ká máa lo bangus àríwẹ̀ ẹ̀kọ́ ká máa lo necklace àforùkárì kan ṣùgbọ́n àwọn obìnrin wọ́n lo bangus wọ́n lo necklace wọ́n lo òrùka wọ́n lo anklet èyí tó máa ń fi sí ọrùn ẹsẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n lò àwọn ọkùnrin ọkùnrin tó bá múra bẹ́ẹ̀ tó lọ àwọn nǹkan yẹn wọ́n á ló ṣe tàṣàbò bèbìsà ó ti ju àwọn obìnrin tó obìnrin yóò lo góòlù yóò lo sílvà tó bá ti jọ́gbẹ́ ìdàrí sí àmà wọ́n lo góòlù wọ́n lo sílvà ṣùgbọ́n góòlù yàtọ̀ sí góòlù sílvà yàtọ̀ sí sílvà àwọn ọkùnrin náà wọ́n wà ṣe ń rọrùn fáwọn náà pé yóò wà jẹ́ pé àfihàránsì gbogbo wa ní ọlọ́mà kò ṣe wọ ọlọ́mà jẹ́nà àfihàránsì ìgbádùn ní oúnjẹ nílẹ̀ ẹ̀rí wọn bí alúlú ní aṣọ àríìrí òní ó wọ̀ yàtọ̀ fáṣọ àríìrí ayé bíbá yìí sáńtọ̀ láàbọ̀ ní kámọ́wọ̀ àwọn ọkùnrin àwọn obìnrin sáńtọ̀ káwọ̀ kò ṣe olùtàlùkìyàmà kò ṣe olùtàlùkìyàmà ní owó صلى سبحانه وتعالى يحلون من أطاول من ذهب وما في شيشوع أو بانجوس توجد كذاب ولؤلؤا أكي اللؤلؤ ولغاز في آخر أشسوا ما هو أشواريبي حتى قلنا ذلك هم هو من وحل أطاول من كبدة فسقاء ربه شرابا فهو كسوة مام ونشراب طول drink ó ṣe wípé ó pure ó ṣe wípé yóò mú tó wípé yóò mọ̀ sọ sọkúsọ kí láti àní tó mú tó ń dáfi gọta mo rántí gbàtà wa kékeré ó ní ọmọ nǹkan ọmọ ibò ní àjọ wà ní primary school nígbà ẹ̀ akẹrí lọ́kàrí ṣeré ní títì náà ní òṣèlú pé wọ́n fi mọ́tò gbé èèyàn kan wá jẹ́nìyàn lẹ́yìn aṣáàrí pé ẹni ẹ kò jára ilé kò jẹ́ arọ́ rẹ̀ kí ó jẹ́lẹ̀ gbogbo aṣọ ìgbọ̀ tí ó kì ọmọ John tí lọ bàbá lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn kéèkéé bá ṣe ń ṣe ìwé ní ẹ̀tọ́ ká tó jábẹ̀rẹ̀ sí ti ọmọ ẹ̀ náà ọmọ ìkéré ìdíbò ń sọ ìbí àbábí gbogbo anábẹ́ ọlọ́jọ́ ìwájú bí ọmọ ọdún márùn-ún mẹ́fà méje lọ ojú ti ọmọ yẹn láti gbó pé á ah, bàbá àwọn náà wá jálẹ̀ sígbà yìí jáde lọ́tà sọ ìkòkò wa rẹ̀ rà òun ló kó lè lé lẹ́rù ṣùgbọ́n tí àlùjànnà ó mú tó bá tún mú yìí kò sí pé bóyá àrùn ríra kò sí pé mo mú orí fọ́ mi sọ dáúnà sí àwọn aláyùn rẹ̀fù so kò sí pé èèyàn mú orí fọ́ kò sí nǹkan tó yọ so bákan náà lẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam ó dé ká mọ̀ ìgbé tó bá láyẹ̀ burú wọn nítọ̀ ẹ̀tọ́ lẹ́tọ̀ nìsù pẹ̀lú wà fi mú kí ní ike ìbí méjì mẹ́ta tí ó mú yóò fẹ́lọ́tọ̀ ṣùgbọ́n ọmọ ìjẹ́nà yóò mú wàrà yóò mú kí yóò mú wàrà yóò mú yí yóò mú rí yóò mú ọtí yóò mú gbogbo ẹ̀ ọtí ò ní pa wàrà tó mú kò ṣe wàrà tó ti wà contaminated omi tó mú omi tó pí ọ̀ní oyin tó mú oyin tó pí ọ̀ní tó wà mú bá wọn kan yìí èyí tí àwọ́ fi mú rẹ̀ tán tá lábẹ́ lọ́tọ̀ afẹ́kọ̀ ìdọ̀tí ẹ̀yìn tí ó dá nínú àwọn nǹkan tá ń mú òun la lọ ń tọ́jà àyẹ́rẹ́kọ́ ìtí dá nínú àwọn nǹkan tá jẹ́ la sọ pé kí afẹ́ lọ ọmọ àjẹ́nà tó bá mú gbogbo àwọn nǹkan ẹgbẹ́ nì kò ní yàgbẹ́ wà láyàtọ̀ kan wọ̀tò wọn àti yàgbẹ́ kí náà máa ń ṣe wọ́n kàn máa sweat sweat yẹn ni anẹ́sọ̀lá àtọ́lá ní òun wà ní títí yóò tún máa jáde lẹ̀ sọ́kọ́ bá ti pé ti jẹ ní akọ̀nra sweat sweat unlike nífi ó jẹ gbogbo mú gbogbo ẹ̀ tó bá lọ sọ nífi àwọn tí ìtọ̀sí ìran bá tọ̀ àwọn ilé tó ní rẹ̀ tí ẹ̀kọ́ bá tọ̀ sọ nífi lẹ́yìn ìṣẹ́jú márùn-ún àwọn ìyàwó ti gbé kúrò rẹ̀ ní tó tọ̀ sí yẹn torí pé òun tọ̀ yóò ní kíkan gbádùn ìgbà ní oòrùn mi ní lọ́ṣẹ̀ kan fún rẹ ní ti tẹ́sí kí ni ìsìn kó padà wá dúró rẹ̀ ìwọ́n gbọ́n ní gẹ̀ẹ́sì ààrẹ ó mọ owó mi káàkiri tó wà ń dà sí kí ní ẹ̀sùn àti ìwọ́ṣẹ̀ yìí torí pé òórùn yẹn òórùn tí ó kó rẹ̀ bẹ́ẹ̀ ni tó yàgbẹ́ sí òórùn ìfọ́ṣẹ́ ṣùgbọ́n ọmọ àjẹ́nà yóò jẹ yóò mú kò sí pé kí ni afẹ́lọ yàgbẹ́ kò sí pé kí ni ṣe tí wọ́n kàn ṣe òun náà ni kámákàtúrà làákùn díẹ̀ ogun yẹn ni ni ó jẹ́ ogun tí ó máa fún alvis so wọ́n á ti fẹ́ jẹ́ sí ilé tó ń àtúnwọ́n jẹ́ ó tún mọ ohun wọ́n jẹ́ èdè yóò ṣe máa lọ subhanahu wa ta'ala ó ní àwọn mọ̀láíkà wọ́n mọ̀ sọ نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم ما تشتهي في أنفسكم ولكم فيها ما تدعون anything tẹ́ bá mú tẹ́ ń fẹ́ fún ọmọ fún yín múzùlẹ̀ mi rọ̀ fún orí ràhì eléyìí o ní ààyè tí ọlọ́mọ bá ọba aláforí ọgbọ̀ oníkẹ̀ pàdé ṣe kalẹ̀ fún yín so kí la fẹ́ lè ní ilé ìtàn sọ òní pé àlùjànnà ọlọ́run ọba ètò yẹ kí a máa sọlá kan tètè fún mi ká máa ṣiṣẹ́ ta èrè wọ̀ ṣùgbọ́n bọ́lá ọba kan ṣe ṣe onígbà tọ́lá ọba dá àlùjànnà ó fi àwọn màkárì ó fi rọ̀ kiri kárì tó pé kò ní kúnyàn kí àwọn ṣiṣẹ́ tó yẹ bí ọmọ àlùjànnà yìí afẹ́kọ́lọ̀ bá ṣàánú lókè so ká mú tí ká ṣe dìnà ká ń gbádùn ara wa ká ṣe lé àwọn nǹkan tí tí ó dá ní ọmọ òwúwá ṣe àwọn ṣàwátì rẹ̀ ọlọ́wọ́n bá dáná ó rẹ̀ fi àwọn ṣàwátì rọ̀kẹ̀ká rẹ̀ ṣàwátì yẹn yóò máa ẹ̀ntáìtì àwọn èèyàn ha obìnrin ẹ̀kìní kan ha owó ẹmẹ ẹ̀kìní kan ọ̀tún gbogbo ẹ̀ yóò ṣàmọ́ gbogbo ẹ̀ yóò mọ̀ jẹ bọ́lẹ̀ tí ń jẹ gbogbo àwọn nǹkan ìyẹn tó ṣe gbogbo ẹ̀ ilẹ̀kùn mẹ́ sílẹ̀kùn tó ṣe tọmọ náà nù ṣùgbọ́n ọmọ àjẹ́mìnà àwọn nǹkan tí ara òun tètè fẹ́ ṣe òun ni òun náà kíkọ́ nísìn àṣùgbọ́ àtó àti ìdílé wọn nira fáwọn èèyàn ṣùgbọ́n àjẹ́nà yóò dàmú wọ́n jù láti lọ kí wọ́n ṣùgbá pẹ̀lú ọmọ tó wá kódà yóò tún dá ọmọ jù bẹ́ẹ̀rù láti yẹn náà fílà pẹ̀lú ọmọ tó wá sọ ló jẹ́ pé آية ولم أضع وصارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين كما نسل الظلوبة láti máa jẹ ẹ̀mí wa lógun torí pé ẹ̀mí ọ̀nà mẹ́ta ló pín sí ẹ̀nọ́sùn amára tó lè so èyí tí máa ń pani láti aburú oúnjẹ òun ni ẹ̀mí tó ṣe tóbi àwọn ṣàwá lẹ́yìn mọ̀ tí wá lọ ṣe lọ síbi ìgbìnà ṣíṣe ṣe lọ síbi ọtí mímu ṣe lọ síbi tẹ́tẹ́ títa ṣe lọ síbi ẹbọ ṣíṣe yóò fún ṣólẹ̀ sọ fún ẹ tító kí ni àṣàlẹ̀ ń promote النفس الأمارة بالسوء هذه كان لك يعني هكنا إليك يعرف له قولي قد جاءنا ليوسف عليه الصلاة والسلام في أسوة إكوة ما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء في فنيارة من أبرئ أني لأمارة بالسوء ومن قال الله شعبه أولين سليخة òun ló sọ ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ìtafẹ́ ló bẹ̀rẹ̀ pé ìnà náà sọ̀lá àmàrà tó lè sọ ọmọ sọ fún bọ́ọ̀dù ara ní ẹni tí ó mọ̀ tí ó lọ sí ibi tí ó dá ṣe ṣe ṣe ṣe ààrẹ ìkàbọ̀ wọn bá ní kò dá ẹ̀mí ó dẹ̀ máa tì ẹ́ lọ sí pé kó o ṣe nǹkan yẹn ìkejì òun ni ẹ̀nọ́sùn mutma ìnrẹ́tù ẹ̀mí tó ṣe pé ó kẹ̀mí rẹ̀ máa ń balẹ̀ ẹ́ lọ sí di nǹkan dáadáa yá ayé aṣọ àníyàṣọ mọ́tìmọ̀ ìnẹ́sù ojúrí ìlà rọ́bì fi rọ́ bóyá sánà bíyà fàkúlì fún ìbárí wọ́n kúlì jẹ́nẹ̀tì ẹni tí ni ó sọ pé kí ni yóò ti lọ sí ìlà rọ́bì ẹni tó yọ́nú sí ọlọ́mọba tó yọ́nú sí orí ọlọ́mọba márùn-ún ìjọta ẹni tọ́lọ́mọba yọ́nú sí ọkùnrin ìjọrìbádì ọkùnrin ìjọrìbádì máa bẹ̀ẹ́nú àwọn ẹ̀rù mi dáadáa máa wà jẹ́lẹ̀ mi lọ anáfún mọ̀tún ilẹ̀ ẹ̀mí àwọn ọmọṣẹ́lẹ̀ ń gbà mí ẹni kẹta òní anáfún ọlọ́run bá ní kiri la uqsimu bi yawmil qiyamah wa la uqsimu bi nafsi lawwamah an-nafsu lawwamah èyí tí máa bú tí máa bẹ̀rù ni ẹ̀mí yẹn máa ń wà láàrin méjì ẹ̀mí yẹn gbà mí bá ṣe nǹkan tí ó ta tó ṣe wípé ó lọ síbi àmárà tùbí sùúrù tó pààyàn láṣẹ ọdún tán ló ṣe kiri yóò tún máa blame pé ah nítorí ṣe yóò dá nítorí ṣe yóò dá wọ́n ní kí yóò dá yóò di ẹni tí ó mọ̀ kú ẹ lórí tó ṣe nọ́ọ̀sù lọ́wọ́mọ́ yẹn ìgbà míì rẹ̀ ni ó lè jẹ́ pé kí yóò mọ̀ jẹ́ anọ́ọ̀sù àlọ́wọ́mọ́ ẹ́ lè nọ́ọ̀sù lókùnà ìlú sọ̀yí tí ó mọ̀ blame ẹ̀mí tó ń ṣe dáadáa sábẹ̀wọ̀ kan kọ́ rẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ọ̀nà kó mú yẹn gbogbo àwọn ẹgbẹ́ náà mú gòmẹ́rin náà mú márùn-ún wọ́n sọ kókò dá gbogbo àwọn ẹgbẹ́ wọ́n ti ṣe lé wọ́n ti ṣe lé wọ́n ti dálé wọ́n náà wọ́n náà kan ó ṣe kókò ìrọ̀ṣẹ̀ ní owó tó mọ̀ gbé lórí dáadáa tó fẹ́ ṣe lẹ́ni tó ti sáré jẹ́ kúrò ní dáadáa ànáṣọ́ là wá jẹ́ kí ni kẹ́mi àìmọ̀tìmọ̀ ìnà ṣègbélẹ̀ kọ̀ọ̀kan tó wá fẹ́ gbé gbági ẹ̀mí àmọ́ pàkíyèsí ẹ̀ padà yóò yẹ làwọ́ àmà lórí kíni àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá ṣe so aljanna àwọn kọ́lọ̀ ọba pa lè fi kalẹ̀ fún àwọn mùsàkó ni o gẹ́bí tí mo sọ àwọn àyà tí o sọ̀rọ̀ pa àwọn ìgbádùn tó ń bẹ fún àwọn aljanna ó kọjá gẹ́rẹ́ lára ìbálò ní kí ní kóró ní àtúnṣọ́rọ́ tó fi kò rà àwọn obìnrin eléyìí bí ọjọ́ tọ́lọ́ wọn bá tó ṣe kó fi padé sí kalẹ̀ wọn àwọn tó bá jẹ ọmọ àjẹ́nà tí máa fi tàpá sí àṣọ ọba àwọn nǹkan ọ̀yẹ́ tó bá rí náà látara gbogbo ni ó tàpá sí àṣẹ ọlọ́run yóò padà fún wọ́n lẹ̀ kò lẹ́yìn gbogbo ẹni tó tàpá sí àṣẹ ọlọ́run bá náà ní ara àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀mí náà fẹ́ lówó torí ẹ̀ mo lọ ṣògùn owó mo fi hàn ṣògùn owó mo ṣe léyìí tọ́lọ́n bá ní máa lówó ni ẹni tọ́lọ́n bá ní kò ní lówó ó fi hàn ṣògùn owó jù bẹ́ẹ̀ eléyìí ló fàá tó fi jẹ́ pé àníwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé ìmọ̀rú alkọ́lọ́sì ó sì ṣe bí àrísọ́láàtì ọ̀sẹ̀lá mẹ́sàkà sí rọ́rí ó fi sí lẹ́nu àti nàfàn láńkẹ́ mọ́dà ẹ̀mí kan kò ní jáde láyé hátà tẹ́sẹ̀ kìlíra àríkọ́ ha wọ́n tẹ́sẹ̀ ìbà àjẹlà àti ṣe pé tọ́lọ́wọ́n bá ti parí sí kalẹ̀ fún àti ṣe pé yóò ní pé àṣùgbọ́n ní ó lò yóò lò ó pé fàájúlù ti kọ́lá ẹgbàlẹ̀ wà nǹkan láyé ẹwà lọ́nà tó dá ṣàílẹ̀lá láìláìlú máa ń lọ́hú ìlà rẹ̀kọ̀ àti ìfẹ́rọ̀ bá ti kọ́ kalẹ̀ fún wa kò sọ́nà ta lè fi àti kẹ́kẹ̀lé àṣẹ ọmọ subhanahu wa ta'ala ó kàwá kún náà ولو باك التواسنا أو كل يكون لوا ولو ما قلوا أشهدك سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته فأتمنى بشير أبي يوم الجمعة الحمد لله وكان يوم كان صار في يوم كان أبدا يوم أبي شير ما كان àwọn tọ́pùkù tí wọ́n àdìkọ́ ọgbàgbọ́n àwọn alúgbọ́ ọ̀rọ̀ ìgbàjọ ilẹ̀ tó ń jẹ́ ìpé ní lára ìgbèlé àti ìyẹ̀dù fún àwọn èèyàn kánú tó ń jẹ́ ìpé òṣùgbọ́ ọ̀rọ̀ náà bá ní ọṣẹ́ orí rẹ̀ tó ń sàlà àtàwọn fífi wa ní ẹ̀sẹ̀ lórí láti ọ̀rọ̀ náà bá ní tí ó máa jẹ́ pé òǹkàlùkù náà mo fi òun bẹ́ẹ̀ láyé bí àtijọba rẹ̀ kí àgbàkọ́lá ṣe ti ṣe wá ní àǹfààní. aláìlú ah, fa àsìkò náà ah, a ní àwọn ìpèníjà kọ̀ọ̀kan